ẹ ǹlẹ́ o ẹ̀yin àyànfẹ́ mi ṣá ayọ̀ àti ìdùnnú ni mo bá yín mo gbà á ládùúrà wípé àlàáfíà tòun tìdùnnú kò ní fi ayé wa sílẹ̀ láṣẹ Èdùmàrè tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Ikú ni ta ni òṣèré tẹ́yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìkúni ẹ fìdáhùn yín sábẹ́ fídíò yìí kí ni ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ òṣèré yìí kí ni ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín gan-an lórí fíìmù yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.